الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين تحريم الغيبة وفضل الرد عن أعراض المسلمين منه ohun tí ممو tí wọn الله وعلى القرآن láwọn tó jẹ́ wọ̀ta lè mọ́mọ́ ẹ̀rí ìta kàkányìn lánàá òní ẹ̀rí rọ́ tí ó sojú ẹni kákó sojú ẹni tòní ń kọ́ òní ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn haramu lòun náà gbogbo ní tí ń bá ń jẹ́ pàǹbẹ̀ nìkan jẹ́ lẹ́yìn à ẹnìkan lẹ́yìn mùsùlùmí ọlọ́mọ pé èèwọ̀ ni o téèyàn bá nu rẹ́kọ́ọ̀dù rẹ̀ lálùkìyàmà tí ó ké pé yé òun náà lòún ṣerú eléyìí òun lẹ́lòmíín sì ń ṣe ojoojúmọ́ ayé rẹ̀ ó jòkó lásẹ̀mbílì àwọn sọ̀rọ̀ ẹ̀yìn wọn ni wọ́n wà ní ọ́fíìsì tí ẹ̀kìlẹ̀kùn ẹ̀kìlẹ̀kùn ọ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn nù ẹ̀ ọlọ́mọdé yẹn ọmọ ṣiṣẹ́ ọmọ o sọ rẹ̀ gẹ́sọ̀ báyìí. ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم, لحم أخيه ميتا فكرهتموه Olúwa ọba tó lára ga ní wala yaghtab ba'dukum ba'da ara ń tí ẹ gbọ́dọ̀ jìnà sí láàrin ara yín apá kan yẹn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ apá kejì lẹ́yìn o wala yaghtab ba'dukum بعضه. أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه Olúwa ní kò ló ti rí bó ni ó ti rí lára yín kí ẹ máa bu ẹran ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ yìí ẹ̀fọ́ bẹ bu orí kékan lára rẹ̀ máa jẹ́ ń tútù ṣé yóò dùn mẹ́yìn náà Olúwa kò ní dùn mọ́ ta ni wọn ò fi àjẹ èèyàn ròyìn rẹ̀ sínú rẹ̀ ó dùn pé èèyàn làwọn máa ń jẹ àṣebò tí ń jẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu lẹ́yìn o náà olùwà lọ́dà gbígbà tó bu ẹran ara rẹ̀ tó ń ṣe kí ni kọ̀ǹjẹ ni o ẹ̀yin náà ti kọ̀wé ẹ̀ bẹ́ẹ̀kan yín bá wá kọ́ kẹ́ ẹ máa jẹrin èèyàn ẹjọ́ kan yín ọkọ̀ kẹ́ ẹ máa sọ̀rọ̀ wọn náà ní ẹ̀yìn. àná Abi Hurairah radiyallahu anhu Abu Hurairah ọ̀gá wa gbà lọ́mọ́sábà sàlékún lọ́nù rẹ̀ fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábẹ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam. anna rasulallah sallallahu alayhi wa sallam qala olójúṣe ọlọ́run àlékún kí á ti di ọmọ àgbà o sọ báyìí fún wa pé atadruna mal ghiba bá nàbẹ̀ kejì àwọn sọ̀hábẹ̀ ó bí jọ kàn pé ẹ ti gbọ́ pọ́lọ̀ ní wà láyà bá àbùkù ń bá a bọ̀ ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn o ǹjẹ́ ẹ máa ń tà ń pè lọ́rọ̀ ẹ̀yìn ànábì ló béèrè bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kí ni ń gbọ́rọ̀ ẹ̀yìn tọ́lọ̀ ló wọ̀n fẹ́ Abu Hurairah lọ́mọdé àmà radiyallahu anhu lọ́kọ̀tàlẹ́kùn lọ́nu rẹ̀ fún ọ ara tí àwọn sọ tí wọ́n dé ti ń jàǹfà nípa ọ̀kàlélẹ́ yìí o kí ni ń jọ́rọ̀ ẹ̀yìn definition ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́lọ́hún ọ̀fẹ́ kọ́lu allahu wa rasuluhu alam akpala adam nabi lóhùn jọ́nà pétọ́ olúwa àti wọ́n òjíṣẹ́ rẹ̀ tọ́ná ẹ̀yin náà lẹ́ mọ̀ jù wá allahu wa rasuluhu alam kọ́ọ̀là anabi wa dáhùn lóhùn báyìí pé zikruka akhaka bima yakra ẹ̀rìn tí ń jọ́rọ̀ ẹ̀yìn tọ́lọ́nlémi àtiwọ́ jìnà sí òun ni kọ́ ọ máa sọ̀rọ̀ ọmọ ìyá rẹ lẹ́yìn rẹ pẹ̀lú ń tọ́ ọmọ pé bọ́ gbọ́ kò ní dùn ẹ̀dàkùn ẹ̀já di definition yìí o òrè ńlá ńlá làbú òrè rà sí yìí o ẹlòmíín náà ọ̀rọ̀ ẹ̀yìn ní sùn ní jí kọ́ mọ́ o kí ni ń jọ́rọ̀ ẹ̀yìn ọ̀nì tí ọ mà pé a bẹni tó ń sọ yìí bọ́ bá gbọ́ kò ní ṣe kíni kò ní dùn mà ìlà ọ̀là tún béèrè báyìí ń jọ yìí pé a àrọ̀ ẹ̀yìtà nǹkan àfi àfi máa àpò a bọ́ báyìí pé bó ti rí náà ní tí mo wí wọn náà wà nábì sallallahu alaihi ń parọ́ mọ́ ní tí ń sọ lẹ́yìn rẹ̀ ń kéde pé mo fi ṣe kíni mo fi parọ́ mọ́ bó ti rí gan-an nu mo ló kùrọ̀ ni òkùrọ̀ náà ní lóòótọ́ mo láhùn ni ahùn náà ní lóòótọ́ mo lóyún kò lójútì àṣà ní lóòótọ́ bọ́bá rí bẹ́ẹ̀ nǹkan wà nábì ṣé mo firi wọ́n béèrè ńjọ́ náà pé ṣé mo firi àti máa sọ bí èèyàn ti rí lẹ́yìn ẹ̀ tí èyí pé mo parọ́ mọ́ ọ̀rẹ́ sallallahu alayhi wa sallam àbí kíkẹ́ àtọ̀lọ́lọ́run lálẹ́kùn kọ́ máa bá a. ànábì ní kánà fíhì máa taqulu faqad iktabtahu bẹ́ẹ̀ tí owó òun bá rí bẹ́ẹ̀ ní ń jọrọ ẹ̀yìn wa illam yakun fíhì máa taqulu faqad bahatta bẹ́ẹ̀ ọ̀parọ́ máa nù yóò tó burú jọrọ ẹ̀yìn lọ bí ọba bẹ́ẹ̀ tẹ́ èyí òun tó àkọ́rọ́jàhu mùsùlùm alimami mùsùlùm lọ gba àdìsí wa ẹ̀rí pé Abu Huraira ó sì wá lórí o ọ̀kan tó ní bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ lónìí bẹ́ẹ̀ bá ní á ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ yóò akọ́dà fi bá lójú ẹ̀fẹ̀ mo lè sọ yọ máa fi béèlì ara ẹ̀ áùtù lọ́nà tí yọ máa gba ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ ọ̀dà mi bá kì sọ̀rọ̀ ẹ̀yìn ẹ mọ̀ pé Yorùbá ní òun fi ń tu pé ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ ọ̀dà mi bá rí ní ojú rẹ̀ náà mo lè sọ ẹ̀mí òkè tí mo wí ọ̀là bó dúró báyìí ń sọ ṣé kò ní dùn máa bọ̀ ń sọrú ẹ̀ lẹ́yìn ànábì lọ́rọ̀ ẹ̀yìn náà sallallahu alayhi wa sallam dhikruka akhaka bima yakrahu òfin jọrọ ẹ̀yìn tọ́lọ ní ẹ má sọ ọ náà ní gbogbo ń ọmọ pé bọ́ bá gbọ́ inú rẹ̀ ní dùn ẹ àmọ́ mo lè wí lójú ẹ̀ èyí ò tó ní ẹ fíìsì o táwọn ibẹ̀ fún wa anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó eh, eléyìí tá a gbọ́ láàárọ̀ yìí náà lọ́mọ́sàájú wúlò fún wa o tí ọjà máa ń tọ́lọ̀ ń fẹ́ ká máa ṣe é ó sì jẹ́ àmà tí ò fẹ́ ká jìnà sí i sallallahu wa sallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wa iyyakum.